الوقت الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ẹni ọ̀gá wa òwe nínú islam tó pọ̀ púpọ̀. lábẹ́ tọ́pìkì yìí tí a máa wo ojú àkọ́yé islam lórí ẹ̀ tí àwọn mídíà náà bá lọ lóru àwọn gbólóhùn àkọ́yé wọ́n lé àwọn àkọ́yé kan ìyàwó tó yàtọ̀ sí oyè ìhàlẹ̀ sọ́nà ìjọ ìjọba. àwọn lè ní báàbù báyà ní kàkúrà òkúròjì àkúrò sẹ́kù kọ̀rin àwọn ojú ọ̀nà tí ìyàlẹ̀ wọn fi wá orin ó kọ́ èyí ni ojú ọ̀nà ni ẹ̀ máa wọlé bẹ́ẹ̀ èyí ni gbáyé àwọn tí yóò pé ojú ọ̀nà tí kálukú ti ń rìn ó yàtọ̀ ojú ọ̀nà tí kọ́ lọ́sùn náà gbogbo ojú ọ̀nà tí bàtà ti rìn ẹ̀ padà pàdé mi jẹ́nà kó lè lẹ́ wá. náà tórókù gbà yìí kò túmọ̀ jágbélò àtọ̀ríkà tí àwọn yẹn ṣe ní àtọ̀ríkọ́tù àtìjáde yá wọ́n ti fi ìtumọ̀ ẹ̀rọ àpọ̀ àtàwọn tó lé òun ni pé àwọn ọ̀nà tí ìsìláàmù là kalẹ̀ tá a máa fi wá orin tí ẹni tó fi wá orin lọ ọlọ́run tí ó fi dáadáa àwọn ọ̀nà tó pọ̀ ni. Tí wọ́n ti fi àwọn ọ̀nà ìsìláàmù là kalẹ̀ báwa ká jẹ́ mùsùlùmí táwọn fi wá orin ọ̀sẹ̀ ọ̀nà yẹn pọ̀ gan-an. gbogbo ọ̀nà tí ìhà wa fẹ́ pọ̀ náà tí ó fi wá orin ọ̀nà náà ó gbọ́dọ̀ jẹ́ ìwà fún sunnatulnabi sallallahu alaihi wasallam ó gbọ́dọ̀ ṣe déédéé pẹ̀lú ìlànà lẹ́gbọ̀n ṣọ́mẹ̀ àbọ̀ ọ̀sẹ̀ tánà kò ṣe rẹ̀ ká tó bá wá orin tí wàá ṣe àwọn ọ̀nà tánà àwọn àbá wọn pín àwọn ọ̀nà tí alimọ̀bí wá orí àpò àpò nípìnlẹ̀ wọn fún sí ọ̀nà mẹ́ta àwọn ọ̀nà tí ẹ̀rọ wá orí wọn ló lọ́ọ́ sí ọ̀nà mẹ́ta ní ìpìlẹ̀ ni o yẹ tó. nínú àwọn ọkọ̀ tó kúrò. أو إما الجد البدن àwọn ọ̀nà mi ń pèsè sí ara lánàá nínú àwọn ọ̀nà tí lámúlá kalẹ̀ tí wọ́n fi wá orin ọ̀nà mi ń pèsè sí ara ìgbìyànjú ara lánàá àsọlẹ̀ débi àwọn ọ̀tá àwọn tí omi ara lánàá ọlọ́ọ̀gbọ̀n ẹ̀fọn àwọn gbígbà náà ara lánàá wọn àká àti àwọn àtìkáàrù tá a máa ń ṣe òní láwọn àtọ̀hà àwọn lẹ́yìn náà ara lánàá ọ̀nà àkọ́kọ́ lọ sòrí ìgbà máa yọ wa àti abàgbà ló pẹ̀lú fúrúkú káyì nígbà tí kò túmọ̀ pé kálọ̀ kúrò làwọn akẹ́kọ̀ọ́ lẹ̀ àbọ̀rọ̀ làwọn akẹ́kọ̀ọ́ lẹ̀ ní sọ́kọ̀ọ́ nínú àwọn ọ̀nà tí ìsìlámù kàkà lè ká àwọn tí ń wá orí sáré gbọ́ orí àwọn sáré ti ara sí mẹ́mẹ́. Òun omi ń bẹ ìgbà tí màrí omi ń bẹ tẹ́ pé èé ṣe ara láàlú àbùkù àwa ni àsọ̀dà mọ́ tẹ́ fi sàárà wọ́n ti lè wọ́n zaka àti kí o ti sà fi kẹ́rin lọ kàkà owó yẹn pẹ̀lú àwọn lábò àbẹ sọrí dúkìá mi àánú kí o lọ ká àti àlùbọ́ọ̀kù kí o ti wá kú náà àwọn eléyìí náà dúkìá láàárọ̀ kù tó ti yé tó ọ̀nà kẹ́kọ̀ọ́ tẹ̀lé bí ndí àpapọ̀ àdókòwò tó ti yẹ tó ti yẹ pé tí yàn fẹ́ kẹ́kọ̀ọ́ làwọn àbá mẹ́fà bí wọ́n sáré pé al-ilmu din al-ilmu din sẹ́ẹ̀rí ẹ̀kọ́ tá a máa fọ́n rè ẹ̀sìn ní o fàlìyàwó àdúgbòn mẹ́tẹ́lú yàgòrò bìyà kẹ́ni kọ̀ọ̀kan wo ojú ti pẹ́ ẹ̀ wò ní ẹ̀dùn tó ti mú ìmọ̀ rẹ̀ nítorí pé àbá kọ̀ọ̀kan tó máa ń kọ́yà ní ẹ̀kọ́ yóò máa kọ́yà pẹ̀lú àgbọ̀yẹ̀ rẹ̀ fẹ́ẹ́ sílẹ̀ yóò máa kọ́yà pẹ̀lú àkídà rẹ̀ fẹ́ẹ́ sílẹ̀ ló sọ pé tí àwọn oṣù bí bá dé nínú ẹgbẹ́ yìí tọ́pìkì yìí àwọn máa ń fọ́n ní wọ́n sọ ní pẹ̀lú àwọn ẹni kúlúkú lè káyé tó wà wọ́n tó ń bí tọ̀lọ́lù tó wà wọ́n tó sọ tó wà wọ́n pé àwọn tá a jẹ́ láàrin oṣù náà àwọn àbúkọ̀ yìí sọ. ìgbọ̀n yìí tó tún lọ làwọn mú àwọn táwọn dé oṣù bí àwọn àbúkọ̀ yìí ń gbèrò kọ́lá àwọn amẹ́gbà mi àbọ̀ sí dáwọ̀ kan dáwọ̀ yìí wọ́n ti fún àwọn àyè àtàwọn dùnrà àwọn àfọ àwọn ìmáàmù àtàwọn àfọ àti wọn tó wà nínú ọbẹ wọn sọ àti àmàrà àti ṣúbí àlálùsọ àtàlẹ́ kan àwọn ẹ̀kọ́ rẹ̀ lára àwọn tí wọ́n wá bákan wá ti lè ṣúbí ni ó dé láti ọlọ́ ẹ bá ń kọ ẹ bá ń pa àwọn àfún àwọn aráàlú náà tí wọ́n ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn aráàlú láì láì lọ́nà <laughs> ẹ lábẹ́ fún mi dáwọ́ ẹ̀rọ àwọn aráàlú súnà àwọn ọmọdé súnà àwọn aráàlú náà yẹ lọ àwọn ọmọdé lọlọ wọn ẹ wọ́n ti lọ́rọ̀ tó báwọn bá gbá wọlé ìlú táwọn sọ bẹ́ẹ̀ sì ni táwọn àgbà nínú pẹlẹpẹ wọn ní gẹ́gẹ́ àpapọ̀ ìbí ìrìnàjò ọ̀gá ọ̀gá wọn ti sàlàyé pẹ̀lú nǹkan yìí àwọn ọ̀nà ìsìlámù là kalẹ̀ táwọn fi ń rí orí òsèlè ó pọ̀ gan nípìnlẹ̀ ọ̀nà mẹ́ta ló bìtìbàjà yìí ara lánàá òun haraka ayé ti ara wa lánàá pán wọn lù wá lánàá omi nkẹ pẹ̀lú bilman nkí aláàlú omi nbẹ yóò pa wẹ́n kọ́ni ẹlẹ́kẹta mi yóò pa alibada walibada walimán yóò pa wà ìkéde kalijihad ní sẹ́bẹ̀lì la jihad ìyẹn lè sẹ́ jihad gbogbo àwọn ọmọdé bá dáhùn òun ò lè kò lè ní òde ìyá àti òde ìlú mọ́rin òun ló sára ọ̀pá gẹ́gẹ́ bí lè so àwọn jihadu sí náà jihadu dáhàwà yóò sára kíra so jihadu ti ẹ̀mí jihadu tó kàn bákan náà nínú ẹ̀ náà alhaji wọ̀lẹ̀ lọ́wọ́ téèyàn ti hajj àti lọ́wọ́ tó wà ní sèé lára àwọn ọmọ ẹni tí èèyàn máa ń fi ara àtẹ̀tẹ̀ àti dúkìá nínú. Bàbá àti báàbù bàyá ni sẹ́kọ̀rọ̀ òkè ẹ̀lẹ́kẹ́yìn adésàlà ẹ̀tọ́ wa àbá jẹ́ mùsùlùmí àwọn ọ̀nà ìsìlámù là kalẹ̀ táwọn fi ń yọrí àwọn ọ̀nà tó pọ̀ rẹ̀. Èyí tó dá mùsùlùmí kó tó jà wọn rẹ̀ kó tọ́ ìlú rẹ̀ ìsìlámù ìlú àlọ́ alẹ́ sọ̀rọ̀ bá wà lọ́sọ̀ ní má àmọ́tòkò bí i bàhátù mi ní hún mọ́tàrà gbogbo ní bá nílé ẹ̀sìn ẹ̀ka tọ́jú ọ̀rọ̀ àdáyébó. táwọn máa ń sọ̀rọ̀ nípa nǹkan táwọn ti kí a ti òmí ni pé bàtẹ́ bá rówó lẹ́gẹ́dẹ́ ẹ̀wọ́n láti láti lè rí ẹnu pàmò àti àwọn ọlọ́dọ̀ àti àti tó tara àti pàtàkì àti àti wọ́n ti àbẹ̀tí àbẹ̀tí wọ́n ti àbẹ̀tí òkú ẹ̀sùn alẹ́ ló mi yóò fi fifty naira káàdì ẹ̀dàkùn ní olóòtú fifty naira fifty naira ẹ̀yẹ mẹ́wàá ẹ̀yẹ mẹ́wàá wá fifty naira wá ó lè lò ó jẹ́ one thousand naira lásìkò náà kóra lápò rẹ̀ lóde sọ̀rọ̀ ẹ̀fọ́ yìí lásìkò náà ó ra blọọkì mélòó bí a blọọkì mélòó bí a blọọkì mélòó nígbà tí a sọ bí a blọọkì mélòó mẹ́wàá minus ten minus ten mùsùlùmí bọ̀rọ̀ gbìyànjú gbogbo àwọn ọ̀nà tí wọ́n fi wá ọ̀rọ̀ yìí ọmọlẹ́yà tó wà lọ́mọ ẹ̀ àwọn òkùnkùn ní ìlú ẹ̀ àwọn sọ̀hábà rìdíwájú láyà lè gbogbo ẹ̀ làwọn máa ń lè lónìí àwọn ti lẹ àìsí àgbọ̀ ìkókó àwọn sọ̀hábà wọ́n ti rò lọ́wọ́ lọ. tó ń ti bẹ́ẹ̀ àwọn náà wọ́n lọ fẹ́ẹ́ àwọn sàhábà yìí náà tí wọ́n bá fún wa tí wọ́n bá fún wa dáwọ́ tí wọ́n èso ti lọ sí ìdòdó náà àwọn ọ̀dọ́ kejì àwọn ọ̀dọ́ kọ̀ ti kúndé. tó gbogbo ẹ ẹ wà bá kó sùn léegi yóò lò ó yóò lò dáwọ́ yóò lò kejì yóò lò yóò lò sí láwọn abẹ́bẹ́ lọ. sọ ní ta fẹ́ kọ́ níbi àgbákò yìí láti ṣe àdúgbò àkókò dáadáa tí ìlànà bá ti wá sí ẹni ká gbé ẹ̀rọ ìgbà tẹ̀lé àmọ̀ sí àwọn ọ̀nà wọn pọ̀ sí ẹ̀mí dáadáa ìmọ̀ àwọn ọ̀nà mi máa ń rán ìrọ̀rùn tọ̀nọ̀tọ̀nọ̀ ẹ̀rọ mi ò lu owó nìkan láti kọ́lọ̀ ẹ̀rọ mi ò lu owó nìkan mo lè mẹ́wàá lè dẹ́nà ìyẹn tó fà á tálẹ́bí sọ àwọn sọ́wọ́ àjọ lọ pé àwọn sọ́wọ́ àbúrò àti Muhammad ó ní zahaba ahadu ojú ìlú ojú àwọn náà rò pé olùdó láti wà lè tẹ́tẹ̀ ní. ìdá àwọn lè lẹ́wà lè tẹ́tẹ̀ náà àmọ́ wọ́n fẹ́ẹ́ mú àyè tó lágbàá ti wá wọn láti láti tẹ́tẹ̀. wọ́n lọ bá àdéhùn sọ́mà wọ́n lọ kó wọ́n rò wọ́n ní dáàbà àlùdó ìwùjú àwọn tí wọ́n ní owó ń wa tí wọ́n ní dúkìá tó pọ̀ gbogbo ládàá gbogbo náà lẹ́yìn. gbogbo ládàá ọ̀nà ti kó tán. yẹ̀sùn mú kàmá yẹ̀sùn wọ́n ń gba àwẹ̀ bá a ti gbà bá a bá ń rí àwọn àwẹ̀ wọ́n lé àgbàdo àbí àwọn náà gbà wọ́n yóò sọ̀rọ̀ nínú ẹ̀ka máa yóò sọ̀rọ̀ nínú. bá a ti la akúndùn dígí tó ayélujára lóru àwọn náà yẹ àwọn nábìlà yìí. wọ́n yẹ kó sọ̀tà kúrò lórí àbúrò ẹ̀. àwọn àmì ọ̀pọ̀ lórí kàtà wọ̀nyí. yàtọ̀ sọ̀tà kúrò lórí àbúrò ẹ̀ nítorí dáhùn sí àwọn. wọ́n fi lè tọ́lọ̀. ó mọ̀ pé àwọn sọ̀hábà àwọn náà táwọn náà ti fún un láàrin ọ̀pọ̀lọpọ̀ abúlé àti nàánà wọn sọ fún orí fẹ́ sábà fún akádúró lọ́wọ́ tẹ́rí bí àwọn sọ̀rọ̀ àti tọ́lọ̀ ẹ̀ wọ́n ti àjẹ́ náà fẹ́ ti bí àbá àbá fún ẹlòmíì kò ní tẹ lọ́rùn. àmọ́ àtúnṣe abẹ́gbánu ayé ni àánú abẹ́ máa jẹun à abẹ́ máa jẹun abẹ́ máa sáyé abẹ́ máa kó lé sí. ẹlòmíì ó náà ó lọ́wọ́ náà ó lọ́wọ́ náà máa pọ̀ nígbà tí aráyé máa ń sọtá wọn bá náà wọn wó lónìí bá a fẹ́ fi ti sọ lọ́wọ́ bá èrú bá a sọ̀rọ̀ bàbá wò á kó jẹ́ pé àwọn kò tira ọlọ́run náà ká tó máa fi owó ìjọ lọ́wọ́rọ́. àlejò wa ni ọlọ́mọ ti ti fẹ́yìn náà àwọn nǹkan sẹ́yìn náà ní sàrà fún sẹ́yìn náà. ó dùn pé àtẹ́kẹ̀ ti kábàdì sọ̀dà àwọn afáàjì ajẹ́pẹ́ kábàdì sàrà kò túnbọ̀ fowó ìjọba ìsàrà àwọn àbíkú wa sábàlá máa kà lábẹ́ ọ̀rọ̀ náà kí àbíkú pọ̀ tó yọ pé kì í ṣe owó nìkan lè rí sàrà ìyá máa ń sàrà yìí sábàkẹ́lẹ́ fọ́nà àwọn afáàlẹ́ zaka járe ìjẹ́ ìjẹ́wọ́n ìwọ́jà níwà zaka yìí yẹn gbọ́dọ̀ yọ wọ́n ní ṣé fọ́nà wọn bí ọjọ́ fọ́ sí àwọn ọmọ ìgbésẹ̀ ọ̀gá náà wọ́n ń gbé ọdún ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ tí ìbọn wà fún ọlọ́dún ọ̀gbọ́n fẹ́ wọn fẹ́ wọn làkà rẹ̀ lọ yọ̀ wọn. bàtà tó ń tún bọ́n wà fún wọn lọ́dún náà ẹ̀ sọ wájú wọn kùn yín àwọn àìsàn ní amúnẹ́ta wà tí ìbọn wà fún ọ làkà rẹ̀ lọ yọ̀ wọn. ilé gbogbo ẹ̀ tọ́lọ̀ bá fún ní ọ̀pọ̀ títí tó fún ní ìdí tí òun máa ń lo iyì rẹ̀ títí sàn bá wọ̀nyà bí ẹ̀rù sàn wó ni. ẹnu ìfẹ́ bá fún ní lẹ́tà bá fún ní lẹ́tà tó bá fún ní ó gbọ́dọ̀ yọ zaka rẹ̀ ọ̀nà tó agbára zaka rẹ̀ olùfàyàn bá ti wá bá ọ̀nà bá ti wá ẹ̀yọ̀ ló ẹ̀yọ̀ ló ẹ̀yọ̀ ló ẹ̀yọ̀ ló ká sílẹ̀ lórí ẹ̀yọ̀ ló alẹ́ wọn ni ìjọba náà wọn bá ti ṣe fẹ́yìn náà àwọn nǹkan sẹ́yìn náà ti sọ́dà kọ́ alẹ́ mi ní sẹ́ni gbogbo tàbí kẹ́ máa ń lò sọ́dà kọ́ ọ̀pọ̀ olùdarí lá sọ́dà kọ́ láì dáhùn náà láì dáhùn náà láì dáhùn náà máa ń fi sàárà rẹ̀. Sẹ́kẹ́ bí ẹ bá lọ bá àbá àtà lónìí, yẹ lápapọ̀ ẹ̀ lápapọ̀ àwọn náà ní ìlú àti ní tọ́lọ́ àwọn ẹ̀fọ́ ní tọ́lọ́ àwọn ẹ̀fọ́ ní sàárà àwọn ẹ̀fọ́ ní náwó ní ọ̀tọ́lọ́ ọba akápọ́lá jùlọ káfà àwọn afúnlẹ̀ tó ń sáyé. Ẹ̀fẹ́ àwọn ará mi ṣe ní ìpọ́tà fún ìgbà yìí. Àbá àníyàn ṣe fẹ́fẹ́ sàárà ni sàrà àlè náà wáyé pé ládàá lè gbà lérò láyé pé lè fẹ́ gbádùn tó pọ̀ fún ọ̀rẹ́ gbádùn ni ìjọba tó kọ́ pẹ̀lú bá rí owó ní àwọn láyé pàṣẹ́tìkì rẹ̀ kọ́ lọ́wọ́ kéré bẹ̀ pàṣẹ́tìkì lọ́wọ́ bá ti nìyí kọ́lá àwọn tó gba àwọn tó gba àgbẹ̀dẹ́ kìtà wọ́n tó gbé kúrú rẹ̀. Ibẹ̀ ẹ̀rọ ìbísà ìbísà ìbísà ọlọ́pàá lẹ pé olùsìkà máa tẹ olùsìkà máa kọ́ nílé nígbà ọ̀ ti gbàgbé wọ́n ti gbàgbé ni afa yìí wọlé nígbà kan gbàgbé ọ̀rọ̀ náà ó dá tẹ̀lé kúrò ibi tó a ó kà ìgbà náà máa ní sábì ló kọ́ lọ ó ní atẹ̀lé kúrò ọ̀rẹ́ sí ibi tó a ó kà ìgbà náà máa ní ẹni gbogbo àdúrà tó máa ń di tọ́wọ́ dàgbò lọ́wọ́ sirru wàyí bí màá ṣe kábi síkiri wà sọ́ọ̀nì sẹ́kì gbogbo ńlọ rẹ tí wọ́n gbà náà ọdún síkiri ìjà ẹnu rẹ awẹ ọgbà ọwọ́ arúgbó sẹ́kẹ̀ ọwọ́ àgbàbí ọlọ́ anabi ni kọjá gbogbo àforíjì tẹ bá ń kọ sọdọ pọ ni anabi ni kọjá gbogbo tẹsíhàtù yìí ìjọba ọ̀sìn mi sọ́ra pọ̀ ní ẹgbẹ́ ìgbà tó kọ́lá tẹ́lẹ̀ ní sọ́nà mọ́ ọ̀pọ̀ ìṣẹ́lá bẹ́ẹ̀ tí ó súnmọ́ ìyàwó yín tí ọ tí ìyàwó náà rojú nígbà tó kọ́kẹ́ súnmọ́ adébí ní sọ́dà ọ̀ sàrà ló ń lọ yẹlẹ pẹ̀lú pẹ̀lú ìlú ọjọ́ ọmọ ọmọ rẹ àmọ́ ọgbà sàrà àmọ́ ọgbà lájá síbi ìgbádùn adébí ní ìlẹ̀ fojú rọ bẹ́ẹ̀ bá bá lọ sí ti àrà fún ó kẹlẹ̀ bí àwọn òṣèlú ló kẹlẹ̀ pé ọlọ́run yóò sọ̀rọ̀ láti òkè lóbi jẹ́ gbogbo ibi tá a bá ti tọ́kọ sí láti ṣe àwọn tá a bá fi lè ṣe bá a ti wọn sí ìta lọ àárọ̀ sára bá a sọ sí tá a lọ́wọ́ sí àtúnṣe. àwùjọ tá a di nǹkan fún àmú ni a sì máa gba aládàá pé ọ̀sẹ̀ kí ni ọ̀gbogbo ọmọ gba aládàá fún ọ̀sẹ̀ sì náà. tó wọn ló padà yá àwọn olówó lọ padà gbọ́ gbogbo tí alẹ́ fi kà fún ẹ̀ tó ní Islam wa kì í tẹ̀sí àti kele kala ti ẹ̀kọ́ ní jẹ́bẹ̀ afẹ́ lórí kí náà balaba ẹ̀kọ́ àwọn balaba ní jẹ́bẹ̀. àwọn sọ́ọ́bà náà wọ́n sọ fọ́ra wọn ni báwọn olówó lọ ti gbọ́ nù àwọn olówó wo sì àwọn olówó ti wáyé àwọn olówó wá jáwáyé ni báwọn olówó wá wá àwọn àbí ẹ̀gbọ́ kí làwọn ti tẹ̀sí káàbù mọ́ ìbá ti gbówó kí làwọn ti tẹ̀sí rọ́ọ̀tì mọ́ owó láwọn fi tán ó yà bàbà ìbáwá ti yá sáfúlà gba ẹgbà láì fún àwọn olóògbé òun àwọn olóògbé ikú àwọn àti òsè gbogbo táwọn ti kà fún àwọn àbàrà wọ àwọn àti òsè wọn wà fún àná àwọn náà ti tó gbọ́ torí ẹ̀rọ gbà wọn ni pé àwọn ti wá lọ́kọ̀ọ́ yàtọ̀tọ̀lú náà yàtọ̀tọ̀dàkú náà fi wúlí àwọn àlè ìtàn ọ̀rọ̀ àtúntò kàwọn gbé a ló fi jẹ́ pé àwọn sọ́ọ́bà wọn ò jápa wọn ò jágbára mọ́ ìgbà táwọn náà kan mí lọ́wọ́ fi ti kó owó. àwọn ìtọ́ ti ní owó yìí náà àwọn ètò gbọ́ wọn tó ń ṣe ìtọ́ fún pé dáhàbà ojú bá ẹ̀ bá wọn láti à ah, ẹwà àyà àtẹ́gbàfẹ́ ṣe rí ikú látà láàmú ló láàmú ló sọ̀rọ̀ lélẹ́rẹ́ ẹwà ẹwà sábà o sábà ní wàá ọdún sọ́wọ́ àìmọ́ sọ́wọ́ sọ́fà ni kí làwọn ẹni sọ bẹ́ẹ̀ ni káfọ́ ló mọ́ ni yóò fi ìmọ̀ ìyá ṣá ọlọ́ọ̀tọ̀ ló ń bá wọn nínú ọlọ́pàá yóò ti dúníyà ìmọ̀ yóò ṣe fún wàlúmọ̀ náà yóò ṣe fún bọ́lá ọlọ́pàá àfi fáńtíà sẹ́yìn pariwo lónìí ẹnìkan lóhun ti wá ẹ̀ ń kó báwọn èèyàn rẹ̀ ti wá wá ti di kábílà fún wa jẹ́ máa àná àdìsí láti kálẹ̀ o. àwọn àfọ àtìsí àwọn onígbò lọ́sẹ̀ kéwù tí ẹ̀ wá jí ọ yóò ti wá kéwù kéwù àwọn òwúrọ̀ náà ṣé ọ̀ màá fi bá ti àdìsí tí àti ìwádìí àyè ọlọ́run ò ìsọkalẹ̀ wá lẹ́nu gbàgbà ni. Ìtàlẹ̀ padà sí àwọn ọ̀ṣun. Àlùfíìm tá a sọ pẹ̀lú pé àwọn ojú ọ̀nà tí Islam ń là kalẹ̀ tá a lè máa fi ṣe dáadáa àwọn ojú ọ̀nà ó pọ̀. Àmọ́ nípìnlẹ̀ mẹ́ta ló ṣe àwọn làkàtúrà wa. Sọlẹ́ni ti di àpá wa kan náwó àwọn ìwé ìmọ̀ ọ̀dọ́ ọ̀dọ́ wọn máa mú àwọn àyà hàn tó ṣe dédé tọ́pì ìjọba sọ tó ṣe àwọn àwọn àhádé wà lórí ẹ̀. àyà lápapọ̀ náà wà wọn là tààlà wọn máa tẹ́wọ̀n lù mí kọ́lé. فإن الله به عليم gbogbo sọ gbogbo tẹ bá ti lóore gbogbo tẹ bá ti nínú oore nínú oore fàyínà bá wà ní ìyá rẹ òsì bí ó lè wọ́n ti kó ti pọ̀tó kẹ̀túrú fún àwùjọ mi rẹ̀ gbogbo tẹ́ bá ti ọmọ tó máa parí. so kò sí ìdí ká máa pariwo mọ́ tí a sì gbọ́ báyìí gbogbo tẹ́ bá ti ẹ ṣe àwọn èèyàn rí ni ó ẹ ṣe àwọn èèyàn rí pàdé ìdọ̀gbọ́ àbí yìí àlè kọ́dà àlímọ̀ ọlọ́wọ́ bá ń tẹ́ torí ẹ̀ dé ọmọ. Kẹ́fọ́ àlọ́ ìrìn fàyínà ọlọ́run àti àlè ọlọ́run ọba máa ń gbọ́ tẹ́tẹ́ torí ẹ̀ sí ẹni tí ṣe dáadáa nítorí káyé ní pariwo ẹ̀ fàyínà ọlọ́run àti hí àlè ẹni tí ti ṣe dáadáa orí àti tó ìdá tó kúkú dáadáa máa ń ṣe sọ̀rọ̀ kọ́dà táwọn rí yóò rí. àmì àwọn tó ń olùkọ́ ọ̀tá ìlànà kọ́ra tó bá ti wà náà àmọ́ pàyí tó ń lọ́ra bí àlè ẹ wọ́n tó lò ní wọn wọn ni tó fi àtàkùn náà sí orúkọ àwọn yẹn bẹ́ẹ̀ wọ́n lórí káwọn ti bẹ̀ fàyí tó ń lọ́ra bí kò sí orí òun ọlọ́run tó parí oníkàwọn ọmọ àwọn ẹ̀ka ìfá mọ̀ ó parí níbi o àmúrò àwọn olówó tó dé àgbẹ̀ mọ́ aláì tó tó dé àgbẹ̀ mọ́ ìjọba òkè abẹ́túrú lágbàá ìjọba ẹ̀ka ìgbà tó lò rẹ̀ láti yóò sì ayé lọ́mọ àbí àlè gbogbo tá a bá ti ń lóore ó lànà àkókò ní ìkáyọ̀ afọwọ́ ibùdókẹ́tẹ́. رحمه الله تعالى قل لي صح من لي كمداد ما وفق السنة ما وفق السنة وكنت قد في فيديوز وسنة وسليبيرة طيب ìyẹn mo mọ́tò láti lédè ó wà ní àtàrà mi kí ló dé o ó dàrú rẹ̀ pé ó dà ó dà sọ ìyẹn ìyẹn wọ́n ìyẹn wọ́n mọ́tò láti ó wà ní ojú òkú ọ̀rọ̀ ìyẹn wọ́n láti ojú òkú láti bàjẹ́ kí èso ọlá kàbí kílẹ̀ káyọ̀ ló dáadáa ni tó wá bá pọ̀ sí ọ̀nà tó wà ní ìlú. àyè fún ẹnì kan wá wọlé yóò ṣòfò ẹ wá sókun yá àjọ ẹ̀sẹ̀ sílẹ̀ àlọ́run fàyídà kéèlà lágún ẹ̀hẹ́ bímọ̀já ní sí ọ̀sẹ́kùn yẹ̀sẹ̀kùn ìfúsáwọ̀ ẹ̀rọ ilé yòó náà mìíràn káyọ̀ tó wá bá pọ̀ sí ọ̀nà. ìsúntẹ̀ kan sún síyàn lójòkó tó bá àjọ dára yín kò lè dìbò náà ẹ wá tó mú dáadáa ní fàyín tó lọ́ àbí àlè gbogbo tọ́nà bá ti fi lọ́ọ́ parí kò ní wé tó nínú àwọn ayá nìyẹn tó tẹ̀ kọ́lù jù wá láti máa dáadáa ọlọ́run tó sọ fún mi kí lè máa sọ̀rọ̀ bá kọ́ ayé àtúnṣe one ninety seven ọlọ́ni wa máa tẹ́fọ́ àlú mìíní kọ́ìlì yàrá lọ́wọ́ yàrá lọ́wọ́ gbogbo ntẹ bá ti lórí láyé pátá ọlọ́wọ́ bá mà bàtẹ́ bá ti ń ṣe ìmọ̀ ìmọ̀ kẹ̀kọ́ àkẹ́kọ̀ọ́ ṣe ìmọ̀ yàrá lọ́wọ́ gbogbo akẹ́kọ̀ọ́ lọ́wọ́ kẹ́ẹ̀kọ́ ṣe gbọ́ngẹ́lẹ́ ó ní bákan náà ọlọ́run sọ bákan náà ló sọ kó dìbìlá ayẹyẹ kejì fáwọn ènìyàn yẹ ẹmẹlì lè kọ́ ọ̀dà dọ́rọ̀dọ̀ sí i ọ̀yọ̀ yọ̀ ọlọ́run fẹ́ sàlàyé bí dáadáa táwọn sọ kékeré ọlọ́run ní gbogbo tẹ́ ẹ bá ń ṣe nínú dáadáa kọjá tó bá kéré ju ọmọ náà gún lọ lóore ọlọ́lẹ́rìí kan yíra kìí àwọn. àwọn àpá àwọn náà kú wọ́n ní kókò wò ká ní kò sí ní lágbára ó sì kéré tó. dáadáa ni wọ́n á fi ó ti kéré ju òkúrú ní lọ ó ti kéré tó ní wọ́n lẹ́kọ̀ọ́ sí àgbọ̀n lọ yàrá ẹni yóò rí. kọ́nà pé ẹsẹ̀ ló lò ó èyí ò rí bákan náà ọmọ mi mọ̀lẹ́ àmìlẹ̀ sọ́ọ̀lì ha ọ̀dùn náà ẹni bá ń ṣe dáadáa sọ́ọ̀lì náà tuntun yìí ẹ fúnra ẹ̀ ọ̀la ẹ̀ gbogbo dáadáa tó bá ti fúnra wa lé ẹnì lè fi ń pa wọn. ọwọ́ àti olóúnjẹ tọ́kọ̀ lọ fún ọdún ẹ̀rọ yẹn ta ló jẹun ẹ́ ìfẹ́ntẹ́ nípa ló ń jọ oúnjẹ wàá nípa nìlọ sí ara ẹ lọ fún náà ẹ lọ fún oúnjẹ ìyẹn pé ara ẹ lọ sí fún olúwo lọ gba ẹsẹ ẹsẹ tọ́lá wọn kó ti fún láti kì í á máa ó délé jùlọ alẹ́ mi ni mo ti yọ ẹni tó bá rí pé àti ọmọ ìyá ọmọ ìyá rẹ̀ ti lọ bẹ́ẹ̀ fún wọ́n sáré kù tó ọ àtìrì yẹn lọ́kù kìí sàtìrì yẹn lọ́kù ìgbà tí lọ́kù kí lágbára yẹ o àtìrì yẹn lọ́kù lójú ara rẹ wà àtìrì yẹn àmọ́ àtìrì ara rẹ lọ́kù bẹ̀rẹ̀ àmìlà sọ́ọ̀lì ha fàdínàfì èyí ò ní rìn kéré ó máa ń rìn àwọn ibìkan bẹ tí wọ́n náà kù sí láyé yàn yìí táwọn èèyàn wà fọ́ọ̀lì náà sì rí tó bá ti gbé àlè kíámà ọlọ́run tó gbogbo ọ̀. olùkọ́ àwọn àdéhùn àdéhùn ọlọ́run àwọn àlọ́sọ̀lá ó ní gbogbo ẹni tó bá ń bá ọmọ ìyá rẹ̀ mùsùlùmí tó bá bí àbùkátà rẹ̀ kan lórí látà àtẹ̀yà rẹ̀ tó bẹ̀ tó láti rí tó bá ti gbé àlè kíámà bùkátà tó lè kó lọ láti gbé ọmọ àbíyá rẹ̀ ẹ̀ dàgbọ́ ọ kò sí ti jẹ́ bẹ́ẹ̀ kí lọ́wọ́ wà ní bùkátà ní ẹnu wa ni pé kò sí bùkátà kan láti kí á mọ̀ ọ́n lórí ìgbé ìfọlọ́run ọ̀rọ̀ mi àti ìdúmọ̀ tó dúró lónìí tọ́mọ yẹn mi lónìí bùkátà kan nínú ọlọ́run tó fi yá rẹ̀. alẹ́bí sọ̀rọ̀ máa ń wá lọ ẹni bá ń gbé ìlera kan kúrò nínú adúmọ̀ múyàn láyé kúrò lára ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí wọ́n ti nínú àwọn ẹgbẹ́ lọ́wọ́ ta ti kọ́ láti kí a máa lọ́wọ́ tuntun. àwọn ọ̀rẹ́ wọn láti kí a náà. ومن عمل من عمل صالحا فلنفسه bọ́ba ti dáadáa fẹ́nìkan ọ̀gbẹ́dà ni fàlínàfì yìí ààrẹ ti kọ̀. tó jẹ́ wájú láti yàrá fún gbogbo ẹni bá ní àǹfààní ọkọ̀ ní ìlú láti ti dáadáa fáwọn èyí tí ò sí. ló bá wọn rẹ̀. nígbà tó bá ara wọn tí wọ́n ti dáadáa báwọn èèyàn tó ti dáadáa báwọn èèyàn tó ti dáadáa báwọn èèyàn kó wá rí kó wá rí tó lọ sí wọn. tẹ́wọ̀n bá dàbí sọ fún òǹkà fún ìgbọ́n mi náà fà. gbọ́dọ̀ tó lágbára ni. ọ̀sùnmọ́ mi náà fà ó ti dáadáa báwọn èèyàn ni. wọ́n ní olùmọ̀ omi kan bẹ́ẹ̀ lù mọ̀ nílẹ̀ dáadáa kàńtà yẹn lórí gan lásìkò tó mọ wọn wọn tó bẹ̀rẹ̀ lọ sí ẹ̀ka ẹ̀kọ́ máa ń lo gan àwọn èèyàn fún lónìí máa wá ń ta lóhun kékeré fáwọn ọmọ ìwé mo wà ní bá àti àyè kọ́ wà mí òtún náà bá àti àyè kọ́ ẹ ti máa ń tàn gáàmì ẹ máa ń pè ọ̀rẹ́ ta rú ẹ̀ owó tí yóò ta gan ju owó tẹ́lẹ̀ ó fẹ́ rà gan tó ń wọ́n ta yóò ju owó kankan lọ. يوري نهار في الصحراء وتبوتي وكمان مديرا كده كله قال لك هو ما ده كل ما ضرر ما ما فعل بعد هذا اليوم كل كنت قطعا مريضا كل ما ضرر عثمان ما فعل بعد هذا اليوم كل كنت يوصل بطل نومه ní ìwà tí ẹ máa ń lọ kó fara kó máa ń kó lọ́wọ́ ẹ̀ láti yàrá tí mọ̀ sùúrù tó máa ti látò ní lọ kò ní kó lọ́wọ́ rẹ̀. níta wọn sọ̀rọ̀ àbí ọ̀sán wàlẹ́ bíi bí ẹ bá sọ ẹ̀ bára lónìí wọ́n gbọ́ àwọn àti ọ̀nà àti ẹgbẹ́ wọn wá. lórí mi ló balẹ̀ pé ta ló sọ mọ̀ọ́mọ̀ ló sọ ìgbà náà pé ọ̀sán rẹ̀ bá sọ ọmọ ọ̀sán sọ ẹ wá wo ìmọ̀ yìí náà tó ti bẹ́ẹ̀ ọ̀la ìlàbẹ̀ fún òkú kéré kan náà ẹ̀sìn náà. ìmọ̀lẹ̀ àmìlà sọ̀rọ̀ ṣá sani tó ṣe. bí ẹ bá ti dáadáa kan ọ̀la yìí báyìí náà ti wọ́n àwọn ọmọdé náà à ọ̀rọ̀ tó kọ́ níbẹ̀ bá a lè rí ha bá ń tí àgbákò fún yàn aláàbò eré ayọ̀ àgbákò fún ẹ̀ ẹbí ní bàtìyẹ jẹ wọ́tọ́rọ́ bàtìyẹ jẹ máa lè ha káàrọ̀ bàjẹ́ tó bọ́lá nìkìyà máa ọ̀rọ̀ tó gbà bàjẹ́ ni pé gbogbo olùkọ́lọ́ kiri ti náà àwọn ẹ̀kọ́ lọ́gbà tó wàá ha fáwọn tó ta fún wọn bẹ ká sára fara lè yà. ṣé bí o bá wọ́n ti mú òdìdíra ara àwọn tó gbọ́dọ̀ ní ìdíjú ìdíra àwọn ẹ̀ka yìí. a ti sọ pé káwọn ẹ̀kọ́ bí àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà àwọn tó ń náà ìbàdàn. Yorùbá ní adìẹ ní yàgbẹ́ títa fún un. <laughs> Ara ẹ̀rí bàjẹ́, wọ́n láyé wọ́n tó ń ta burúkú yẹn fún wọ́n ní ń ta ní Abúlé wa ti fáwọn èèyàn, wọ́n ibi ìwà abúlọ́ rẹ ti fáwọn èèyàn ṣé mo níwọ̀n torí aburú ni bó ṣe kó bá ṣe kó bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ wọ́n ti kólé ọ̀rọ̀ wọ́n ti kólé lọ́wọ́ kódà báwọn àwẹ̀ tí wọ́n ní wọ́n gbà yìí wọ́n fi ìdílé tiẹ̀ ó bá pọ́n the next thing lọ́nà wọ́n tẹ̀lé pé ẹ̀yin ọ̀láìkà ọ̀dà tí àwọn tó ta burúkú yìí fún dẹ́kun wọn ni táwọn aláburú lọ́wọ́ táwọn ní ẹ̀sẹ̀ lọ ẹ máa mú ìdùnnà tó ṣe ẹ̀kọ́ fún un. ọ̀gbẹ́ kò tó ọ̀ká ẹ̀gbọ́n ní wọ́n ìwọ́n tó ń ní àwọn ìyàrá tó rẹ̀ dùn tọrọ àtọ̀tẹ́ sùkúù inú rẹ̀ dùn ọrùn ní ọrùn ní pa ọ̀dà tó ọ̀wá lé ní sọ̀rọ̀. Wàláyé fọ́ àléyà wọ́n mi àṣẹ ha fọ́ àléyà kọ́rọ̀ ló wọlé wà náà tó kọ́ dì mú. أنفسكم من خير تجدوه عند الله فمن أو أو أو أو تقول ومن تقدموا لأنفسكم إذا بات تسيواجه نرارا من خير nínú dáadáa bí ẹ máa fi ẹdí lu orin lọ lọ wàhálà ìlà kí a máa fẹ́ la kú náà. òun ló fi jásí pé kò sí agbó bí ó ti kéré tó bí ó ti tóbi tó wàlá yìí ó kọkalẹ̀ òun ni àwọn mùjìrìmọ́ọ̀nù àwọn ọ̀daràn láyé tí wọ́n bá fi gbogbo tẹ́tí wọ́n ṣe tí wọ́n fi hàn wọ́n tí wọ́n á rí ojú ọba yìí ah, wọ́n ni máa ń lè há àgbà irú tí àgbà àdáwọ̀ lẹ́yìn láàrin ọgọ́rùn ìrọ̀tán wàdà kàbí ìrọ̀tán ìlà àṣọ kò tẹ́ ẹ̀ mọ̀ pé ọmọ tí mo jílẹ̀ fẹ́ lọ́dún mọ́ ọkà ìjìnlẹ̀ rẹ wa wọ́n ti yẹrẹ kan èyàn tó fún ọmọ kàjílẹ̀ rẹ àtúntò lápẹ́ nípa lóòótọ́ báàbù tá a fúnra wa láti báàbù tó ní ká fúnra wa àwọn tí yẹn máa fi wá tó pọ̀ àmọ́ kò sí bẹ́ẹ̀ náà àbọ̀rọ̀ kí ẹ máa ń fún ẹ kílò náà kọ́ dáadáa ló náà kọ́ lákòókò yìí ẹnì kan ṣe tó lọ wá ní agbára àti àjẹ. a iṣẹ́ ti bọ́rọ̀ lónìí iṣẹ́ ti bọ́rọ̀ lọ́tọ̀ ọwọ́ àrùn mi ká mo sàánù rẹ̀ mọ̀lẹ́hàmà ti ṣe ìṣà. àdébìnrin ti gbẹ̀gbẹ́ aláṣẹ ìṣẹ́ fẹ́ ti aburú yàn fáyà ló yà á lóye ha kò padà wá sí aburú ma kí ló dé lẹ́yìn kálá bàbá òwúlẹ́wò ẹ̀dáwó hasanata ọmọ òun sọ dáadáa kẹsọ́lá rẹ̀ tó tọ̀ lóbi jẹ́ pé ìfẹ́ ti aburú ìfẹ́ ti àìdá ìfẹ́ kò nàbáyà kọ́ ọ́ lọ́sẹ̀ mọ́ dáadáa lọ́sẹ̀ o. Tòun lè nà القرآن في أقوى النووي رحمه الله تعالى وقال والآيات في الباب كثيرة هنا آيات تقرأ سورة الطيب تقرأ هذا من القرآن الكريم كما كما كما so tuntun pe mo taba ti dáadáa ẹka fọlọ so èyí táwọn fi fọlọ ti darí ìlà mọ̀fẹ́rọ̀ sí mi ní ọ̀bẹ́kùn kọ́lọ̀ ọlọ́kọ̀ fi fa fàtẹ́lì fún àlẹ́kẹ̀rọ̀ àlẹ́kẹ̀rọ̀ gbogbo tẹ́ bá ti pé dáadáa ní ẹ̀ka ìdí àwọn bàbá mi wọ́n fi wọ́n ti jẹun rẹ̀ gbogbo dáadáa gbàtà fẹ́ jagun tàbú gbogbo lábàá ní Islam. alẹ́ ni wàá ní pé alẹ́bi owó nínú àwọn kò sí láwọn ti ní ìdòwò gán olùkọ́ àbóso wa wọ́n yẹn máa kó dúkìá wa aláì abdulrahman bin awo owó tó ní lówó wa. torí bí alẹ́bi kọ́kọ́ ti máa ń orí kẹ̀sọ́ owó rẹ̀ ti yá ara àkọ́lá máa ń sára àwọn sábà fi ipò orin. àdúrà wọn pẹ̀lú àdúrà yẹn lò wọ́n lè kọ́dà ìtọ́lọ́ gba àdúrà lẹ́bi lára rẹ̀ tó bá mú ẹ̀fẹ̀ tó sọ̀rọ̀ jésù bá jìnnì sọ̀rọ̀ ètè yẹn wọ́n sọ̀rọ̀ bí táwọn ní ìta tó bá táwọn olówó rẹ̀ sábà fún àwọn kò sí ọ̀nà tó gbà tó lówó rẹ̀ àbámu máa fún owó tó ti àrẹ kó wa. àníkùwá bèrè pé ọ̀pọ̀ náà ilé ìpọ̀jù olùdókòjù èyí kò sẹ́kù lé alẹ́ ti gbọ́ yẹ èyí mo sẹ́kù lé ju eléyìí lọ kò lè hí ó wà ní kébi kò lè dàwọ́ àbò hà alẹ́ mi bèbè bí kí lọ sẹ́kù lé kò lè dàwọ́ àbò hà ẹ̀sán kí ni kékeré yìí alẹ́ mi lè ní discourage jẹ̀rọ sọ́ọ́dà lọ́sí dáadáa alẹ́ mi ní aláhùnmá ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀sán bí wàá bí wàá bí wàá kiri títí àdáyé ìdílé lọ tẹ́lẹ̀ àwọn tó kọ́ wá pọ̀ pọ̀ tàbá ní òjò àlẹ́lò lójú pọ̀ agbábírì ìmọ̀lẹ̀ agbábírì èrí ìmọ̀lẹ̀ òun agbábírì àwọn ìtawà yóò gbogbo ẹ̀dá tó ń bẹ láyé tó ń kó ìmọ̀lẹ̀ wà lọ́dọ̀ wáyé agbábírì kan tàbá tó tẹ̀lé so òun ni òjé kí agbábírì náà gbogbo agbábírì náà ní ilé olóògbé ni olùkọ́ àkọ́jọ́ ọ̀dọ́ àmọ́ náà ó jà lẹ́nu lórí. báyìí ìmáyé ọlọ́run bá ń fi àgbáyé àti bí a wọ́n ní gbọ́dọ̀ ọ̀hún táwọn náà. tó àwọn ènìyàn tó lọ sí táwọn ìwà àtẹ́gbọ́n wọn wá ṣáàyè làyàmú òun ló wà láyé nìyẹn. ọlọ́run lè lo ó lè kó ẹni wà lórí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ti òun náà yóò kàn fi sẹ́nu ẹnìkan ní nínú àwọn ẹni ọlọ́run pé pé ẹ sọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀já àwọn ẹ̀dá tó lọ sí kọ́ọ̀lù nígbà àwọn ẹ̀dá tó àbá fi. pàtẹ́kì kò lè kọ̀ ẹ̀rọ àti gbogbo àwọn ọ̀nà tí ẹ̀rín yìí dáadáa tẹ́ bá ti rí ẹ̀rín ẹ bá tẹ̀sí bá àti ṣèyí náà orí ìfẹ́ púpọ̀ ọ̀nà àwọn bọ́dà ìbá àti ṣèyí yìí ọdún ẹ̀jẹ̀ àrí gbogbo ẹ̀rí ìfọwọ́bà ló gbé ìfẹ́ fẹ́ ìsúná ọwọ́ ìgbẹ́ ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ abẹ́sọ̀rọ̀ padà lọ sí ẹ̀dá kan fẹ́ lórí owó sọ̀rọ̀ díẹ̀ ẹ̀dá fẹ́ lórí owó sọ̀rọ̀ díẹ̀. àdéhùn ti dé ẹ̀fọ́ wọn sẹ́yọ̀ kan dé tí máa ń gba owó lọ́dún tí wọ́n tọ́ sí ẹkọ́ bọ̀ọ̀nà yìí owó yẹn ń jọra lọ ẹ̀ta yẹn lélẹ́ yorùbá tàbíkí àwọn adájú lọ. ọlọ́run láti kìyàmọ̀ òun lórí òun ọ̀sẹ̀ tó ọ̀sùn mẹ́rin rẹ̀ ayé kọ́ ìṣẹ́kù ayé máa tán ni. níbi okùn tààbùkù yìí náà àwọn obìnrin àwọn àti wọn kúra wọn jọ wọn kọ́ wọn wọn àfihàn wọn alábì gbogbo àwọn obìnrin màdúrà tó wà rí. lọ́dà ẹni wọ́n bí ẹ ìjọba ẹ̀yìn ṣe tẹ̀ fún wọn kiri ẹ máa kó kiri wọn àtẹ́lẹ́gbà máa fún ẹ fún. ẹ wò ó sẹ́kọ̀ àwọn ọmọdé alẹ́ yóò gbà ẹ̀ ọlọ́run owó náà wọ́n ju lẹ́lẹ́ wọ́n ju wọn lọ àwọn yẹn wọ́n ju wọn lọ sí alẹ́ yóò gbà lọ́wọ́ wọn wọ́n pẹ̀ fún eré wa ń fún mẹ́rin sáàtún mẹ́rin òun gbọ́rọ̀ ọ̀sán ìgbìlá láti wá ní fún olówó olówó wọ́n sáàtún sáàtún òwe orí kí láti jẹ̀bá mọ́ owó wa rọ́bà yẹn lọ́sọ̀rọ̀ ìgbà tó wà wọ́n wà ó ní sẹ́yìn òfin ìlẹ́mọ̀ olówó pàdé kékeré lọ nígbà tí àwọn àbújá ọjọ́ mọ́ èyí oníkẹ́ amúrò rẹ̀ ẹ̀ ẹ̀ ló jẹ àwọn ògbà náà ìjọba lẹ́nu ti di agbára gbogbo ọ̀tá àwọn ọ̀nà bíi ẹ̀sìn sọ lónìí sẹ́kítà lè sọ rẹ̀ sẹ́kítà lè wọ́n ta ẹ̀sìn kó lè ẹ̀rẹ́ yáyà kó lè jábọ̀ nílẹ̀ sẹ́kítà lè sọ rẹ̀ àwọn ọ̀nà bíi ẹ̀sìn sọ. ọmọ yìí wà bàbá bàbá yìí kílẹ̀ tán ilé ìwé ní bẹ́ẹ̀ sọ yìí bẹ́ẹ̀ sọ sábà sọ ìbí àdébí ìlú lè fún ilé ìbí àdébí ìfẹ́ sábà ní ìfẹ́ òrìjìnà ìfẹ́ tí wọ́n là ọ̀láyé wọ́n ètò fún yàn ní máa wá láti mú mi wọ́n ètò fún yàn ọmọ yìí ti di àmì ìgbà bọ̀dù ó di bàbá yìí náà ó lọ́ba yìí kó bí bàbá yìí sún kó ya rẹ̀ ọmọ mi ìgbà wọn táwọn sọ nípa yìí àwọn ìwà bàbá yìí wọ́n fún ọ̀sẹ̀ àti dé ó sì bẹ̀rẹ̀ bàbá yìí àmọ́ gbọ́dọ̀ tó sọ nípa àdẹ́bì yìí à ó ní ó mọ àwọn olè gbà bàbá àwọn àti olè gbà pé kẹ́ ẹ sọ pé ẹ ìgbà

èyí padà ara mi ò gbá gbọ́dọ̀ padà mi ó ní kéde alágbà náà mi kọ́ ó gbọ́dọ̀ láti lọ sí ó ní ìjọba ìjọba ìjọba ó ju àwọn sùhábà tó ń bẹ ẹgbẹ́ òkú lọ sí lẹ́yìn ọ̀pá ọlọ́wọ́ rẹ̀ wọ́n á wọ́n ti lọ́ọ̀ sí ọ̀láyé wọ́n ní kẹ́kọ̀ọ́ wa wọ́n á tó lọ́ọ̀ lọ́ọ̀ wọ́n ní sọ́kọ́ báyìí ló wà lọ́ọ̀ rẹ̀ tọ̀lọ́ọ̀ tó di lẹ́yìn. <laughs> Ah! àlẹ́bí kí alágbàáwò ni wọ́n. ẹ ó ní wọn mọ ìtọ̀ mọ àìsàn bíi ńlá ìlà ìlà ìlà ń wà ní ìsọ bá bọ́ mẹ́tò bàjẹ́. ẹ lápò àlẹ́bí kiri ní ìdáná owó àbáṣà ìdí tó ń sálẹ̀ bí náà ọmọ ìbá ń sọ ẹ̀kọ́. fàdé àwọn ọgbà ọ̀rẹ́bàjẹ́ wọn tó ní ìkọ̀rọ̀ kí lọ́mọ yìí lọ. ó ní ọlọ́run ìwọ àtẹ̀mí àti àbáyé nìkan ló wà sí tí wọ́n sáré mi lẹ́nu pé n tó sọ lóko ni wọ́n láyé wọn ò dákẹ́ àdúrà ìlú sì dé kì í dákẹ́ ìlú sì dé alẹ́ wọn gbọ́n alẹ́ mi bá gbọ́n ayé àpò alẹ́ mi sì balẹ̀ akọ́kọ́ tí wọ́n balẹ̀ pé àwọn ọ̀rẹ́ mi kì í gbogbo ọ̀tún bá sọ wọ́n máa parọ́ wọ́n máa parọ́ wọ́n sì máa búra ní ìrọ́ náà wọ́n wà lóko ayé àwọn ọ̀rẹ́ mi kì í ọlọ́wọ́ sọ gbogbo tí ṣẹlẹ̀ wá fún àwọn wá ní ẹ̀rọ ìta ọmọ ní inú rẹ̀ wá fún ẹsẹ̀ sọ fún ẹsẹ̀ lòdò ọlọ́run fi ìṣesí yìí ó fi sàánú ìlàkùjọ náà olórí jẹ́jẹ́ ẹ̀dá rárá ń bà ní àdìsọ́lá àdàlà fún àwọn ìwà bínú sí wa ọ̀láyé ẹ̀yà sọ ó àtìsí bàbá yìí ó wá kájọba ní bá lóko ní alábìsọ̀tàn wà lóko ní wọ́n tara ìyẹn fọ́nrán kò jù òwúrọ̀ láti gbà bá àdúgbò nù lọ́bì kì. gbogbo bàbá adéwájú sáàdùkú nù mẹ́ẹ̀ nínú ẹ̀rọ tó ṣe níwájú ti mọ̀ ọmọ tí ìnira tún náà rè ọmọ tí ìnira tún náà rè ó wá fẹ́ràn rẹ̀. àwọn ọmọ sọ fún ọ pé gbogbo dágbó kalẹ̀ ọ̀tún adé àti ẹ̀yọ́ bá bú wa. àní ọmọ àwọn ẹ̀kọ́ fẹ́ràn jù àwọn ẹ̀kọ́ wọlé. àkókò àti ìfowópamọ́ tẹ bá rí bí ẹni dáadáa bẹ́ẹ̀ tó sì ní kápá ìlú bẹ́ẹ̀ ọ̀nà ìgbà tì mú nínú àwọn ìṣẹ̀lẹ̀ fún mi ní kọ́ iye ìṣẹ̀lẹ̀ tó ń lọ sọ̀rọ̀ mọ́ ọ̀rẹ́ ọ̀bẹ̀dẹ̀ sọ̀rọ̀ àyè ọ̀sọ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sọ̀rọ̀ àyè ọ̀sọ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀